ẹ̀yin olólùfẹ́ fíìmù obìnrin bíi iná apá kejì mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù obìnrin bíi iná tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù obìnrin bíi iná ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù obìnrin bíi iná ẹ má sọ pé mi ò sọ fún yín o ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù obìnrin bíi iná torí àǹfààní tẹ́ ò máa jẹ́ wà àǹfààní ọ̀hún rèé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù obìnrin bíi iná tí ó bá jáde o ẹ má sọ pé a kò sọ fún yín o apá kejì fíìmù obìnrin bíi iná ó wà lọ́nà báyìí ẹ má sọ pé a ò sọ fún yín o àti wípé ẹ máa lè kópa ní inú giveaway tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn subscribers wa nìkan àwọn ló máa lè kópa nínú giveaway ọ̀hún lónìí a máa sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Obìnrin Bí Iná, ṣé storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù ni, ṣe gíráfíìksì fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Obìnrin Bí Iná, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.